Jòhánù kínní orí kejì. ẹ̀yin ọmọ mi mò ń kọ ìwé yìí sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀ bí ẹnikẹ́ni bá wá dẹ́ṣẹ̀ a ní alágbàwí kan pẹ̀lú bàbá tí ń ṣe Jésù Kristi olódodo òun fúnra rẹ̀ ní ọ̀nà ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wa kì í ṣe tiwa nìkan ṣùgbọ́n ti gbogbo ayé pẹ̀lú ọ̀nà tí a fi lè mọ̀ pé a mọ ọlọ́run ni pé bí a bá ń pa àṣẹ rẹ̀ mọ́ òpùrọ́ ni ẹni tí ó bá wí pé òun mọ̀ ọ́ ṣùgbọ́n tí kò bá máa pa àṣẹ rẹ̀ mọ́ kò sí òtítọ́ nínú olúwa rẹ̀ ó dájú pé ìfẹ́ ọlọ́run ti di pípé nínú ẹnikẹ́ni tí ó bá ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀nà tí a fi mọ̀ pé a wà nínú rẹ̀ nìyí ẹni tí ó bá wí pé òun gbé inú ọlọ́run ní láti máa gbé irú ìgbé ayé tí jésù fúnra rẹ̀ gbé olùfẹ́ kì í ṣe òfin tuntun ni mò ń kọ sí yín òfin àtijọ́ tí ẹ ti ní láti ìbẹ̀rẹ̀ ni òfin àtijọ́ náà ni ọ̀rọ̀ tí ẹ ti gbọ́ ṣùgbọ́n ní ìdàkejì òfin tuntun ni mò ń kọ sí yín èyí tí a rí òtítọ́ rẹ̀ nínú jésù kristi àti nínú yín nítorí pé òkùnkùn kọjá lọ ìmọ́lẹ̀ tòótọ́ sì ti ń tàn ẹni tí ó bá wí pé òun wà nínú ìmọ́lẹ̀ tí ó kórìíra arákùnrin rẹ̀ wà nínú òkùnkùn síbẹ̀ ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ń gbé inú ìmọ́lẹ̀ ohun ìkọsẹ̀ kò sí nínú olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ wà nínú òkùnkùn kò mọ ibi tí ó ń lọ nítorí òkùnkùn ti fọ́ ọ lójú ẹ̀yin ọmọdé mo ń kọ ìwé yìí sí yín nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ Jésù ẹ̀yin bàbá mo ń kọ ìwé yìí sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin mo ń kọ ìwé yìí sí yín nítorí pé ẹ ti ṣẹ́gun èṣù ẹ̀yin ọmọdé mo kọ ìwé sí yín nítorí pé ẹ ti mọ bàbá ẹ̀yin bàbá mo kọ ìwé sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin mo kọ ìwé sí yín nítorí pé ẹ lágbára ọ̀rọ̀ ọlọ́run ń gbé inú yín ẹ sì ti ṣẹ́gun èṣù ẹ má fẹ́ràn ayé tàbí àwọn nǹkan ayé ẹni tí ó bá fẹ́ràn ayé kò ní ìfẹ́ sí baba nítorí gbogbo nǹkan tí ó wà nínú ayé ìfẹ́kùfẹ́ ara ìwòkuwò ojú àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé kò wá láti ọ̀dọ̀ baba bí kò ṣe láti inú ayé ayé àti ìfẹ́kùfẹ́ ń kọjá lọ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run yóò wà títí láé ẹ̀yin ọmọdé àkókò ìkẹyìn nìyí gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ pé alátakò Kristi ń bọ̀ nísinsìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátakò Kristi ti ń yọjú èyí ni a fi mọ̀ pé àkókò ìkẹyìn nìyí ọ̀dọ̀ wa ni wọ́n ti kúrò ṣùgbọ́n wọn kì í ṣe ara wa nítorí bí ó bá jẹ́ pé ara wa ni wọ́n wọn ìbá dúró lọ́dọ̀ wa ṣùgbọ́n kí ó lè wọ̀n dájú pé gbogbo wọn kì í ṣe ara wa ni wọ́n ṣe kúrò lọ́dọ̀ wa ẹ̀yin ni ẹ̀mí mímọ́ ti fi òróró yàn gbogbo yín sì mọ òtítọ́ kì í ṣe pé ẹ kò mọ òtítọ́ ni mo ṣe kọ ìwé sí yín ṣùgbọ́n nítorí pé ẹ mọ̀ ọ́n ni kò sí irọ́ kankan tí ó lè jáde láti inú òtítọ́ ta ni òpùrọ́ bí ẹni tí ó bá kọ̀ láti gbà pé Jésù ni mẹsáyà olúwa rẹ̀ ni alátakò Kristi tí ó kọ̀ baba àti ọmọ ẹni tí ó bá kọ̀ ọmọ kò ní bàbá ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ ní bàbá pẹ̀lú ẹ̀yin ẹ jẹ́ kí ohun tí ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀ máa gbé inú yín bí ohun tí ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀ bá ń gbé inú yín ẹ̀yin yóò máa gbé inú ọmọ àti bàbá ìlérí tí òun fúnra rẹ̀ ṣe fún wa ní ìyè àìnípẹ̀kun mo ń kọ́ nǹkan wọ̀nyí sí yín nípa àwọn kan tí wọ́n ń tàn yín jẹ ẹ jẹ́ kí òróró tí Jésù ta sí yín lórí máa gbé inú yín ẹ kò sì nílò ẹnikẹ́ni láti máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òróró rẹ̀ nínú yín ti ń kọ́ yín nípa ohun gbogbo òtítọ́ ni kì í ṣe irọ́ ẹ máa gbé inú rẹ̀ bí ó ti kọ́ yín ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin ọmọ ẹ máa gbé inú rẹ̀ kí a lè ní ìgboyà nígbà tí ó bá farahàn kí ojú má bàa tì wá láti wá síwájú rẹ̀ nígbà tí ó bá dé bí ẹ bá mọ̀ pé olódodo ni ẹ mọ̀ pé gbogbo ẹni tí ó bá ń ṣe òdodo ni ọmọ rẹ̀